ọdún mẹ́fà ni mo ti gba súnmọ́ àti dájú wọn ti fi wọn kò gba súnmọ́ kò ń ṣe súnmọ́ so irun olókì àlùwàlá olókì àlùwàlá wo ló ń ṣe ìwẹ̀ wo ló ń wẹ̀. Lọ́kùnrin wá di pé láàrin ọdún mẹ́fà ní òbèsí ayé ẹ̀yìn adájọ́ ẹni tó bá gba súnmọ́ lọ́dún mẹ́fà sí ìsìn two thousand and ten yẹn two thousand and fifteen two thousand and sixteen fifteen ẹ̀hẹ́n so ó tọ̀ kò dára ó yàgbẹ́ kò dára ilé àjọyọ̀ ló ti ń bọ̀ wá so tí mo rí ni pé ádámù lòdù ṣe lẹ́yìn wọn ló ń ṣẹlẹ̀ wọn a máa fẹ́ tí wọ́n ń pè ní alùsùnà wọn a máa fẹ́ tí wọ́n ń pè ní súnà gbogbo àwọn babalàbá tí wọ́n ti wá tí wọ́n ti lọ tí wọ́n gbé ìsìláàmù wá tí wọ́n fẹ́ ìsìláàmù ká lọ́pọ̀lọpọ̀ èèyàn gba ìsìláàmù láti ọ̀dọ̀ wọn kí ni àwọn bàbá yẹn ṣe súnà nìyẹn. èmi lẹ́yìn ẹ mo sọ ní tẹ̀síìrì ìpè alùsùnẹ́ alùsùnẹ́ ẹ̀ pèrè ayé ẹ̀ ẹ̀ lọ́fẹ́ tó pilẹ̀ síyáṣà ló pilẹ̀ mo lè fi mo ṣe mo sọ yẹn síyáṣà ló pilẹ̀ Islam fi bẹ́ sí méjì mẹ́ta. òṣèlú ni wọ́n bá débẹ̀. òṣèlú ni Islam fi pín àlùmọ́ ànábì pín wọ́n pín sí mẹ́ta àbí mẹ́rin pàápàá. Bàràdà nínú Muhammad sallallahu alaihi wasallam. Bàràdà Musaylimatul Kazzab ni wọ́n kọ́ jáde. Òun ni wọ́n kọ́ jáde ìdáhùn ń ṣe é tó ti bẹ̀rẹ̀ díẹ̀ díẹ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ káàdé ti tó kú àwọn bàtà nìyẹn fi ọwọ́ adé dáwọ̀ ẹ̀ dìde wọ́n àti ẹ̀fì lòun náà àwọn kan nínú àwọn mùsùlùmí náà ti pé fíkú lóbi mọ́rọ̀dùn ọ̀pọ̀lọpọ̀ wọn míì wọ́n tẹ̀lé ìrẹ̀tàdù alẹ́ so rídà tí wọ́n ṣe yẹn nínú Islam òun ló bí kí Abubakar kókó ọmọ ogun dìde dáhà ìyá láti Khalid ibn Walid Khalid ibn Walid sẹ́yìn láti Masur ìkìyàdá ẹ̀ ni wọ́n fi lọ ogun wọ́n fi lọ wọn wọ́n kó ogun lọ bá mùsẹ́lẹ̀ lẹ́tún gaza àtàwọn mọ̀tẹ́dì alìdí. nínú ogun yẹn lọ́pọ̀lọpọ̀ àwọn kòfáàzù Quran ibẹ̀ ni wọ́n ti kú tí wọ́n lé ní seventy thousand láwọn kòfáàzù àwọn. àwọn èèyàn tó alukùránì yẹn fẹ́ kú dẹ̀ yà pa wọn láṣẹ kí wọn kọ́ ṣe jámù olùkùránì àkọ́kọ́ jámù tó kọ́kọ́ ṣe bẹ́ẹ̀ jámù àbí bàtẹ̀ tó jẹ́ jámù olùkùránì àkọ́kọ́ tí wọn kọ́ bẹ̀rẹ̀ sí kú jọ. lọ́dọ̀ gbogbo àwọn nínú mẹ́ta ẹ̀ẹ́kan ń bẹ̀ nípa ṣẹṣẹ jábọ̀ Kùránì tó jábọ̀ àkọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì ó tó wá kan rọ́sùn Usman so bí yẹn ṣe lọ nìyẹn tó àkọ́kọ́ bí tí ìṣèkọ́kù lọ́rọ́kọ́ báyìí ó mọ̀ òun ní hárùkù rídà gásùwàtò ríńdà tí wọ́n ṣe pẹ̀lú àwọn mọ̀sálẹ̀ wọ́n tó ń gàzà wọ́n tẹ̀ yẹn rí ìyẹn lọ fẹ́ẹ́rẹ́ àbúbákiri àwọn mùsùlùmí ní ti sọ̀rọ̀ àbúbákiri lòdì láfẹ̀ẹ́ ọdún méjì ó máa rú bọ́ bẹ́ẹ̀ ó máa rú lò Usman bọ́ bẹ́ẹ̀ Usman lò ó tó kàn mákítárì Usman mọ́tàlù sẹ́kù yìí òun ní ọ̀rọ̀ ayẹ̀tìláfà ayẹ̀tìláfà ní kàlífà ní ní àlúmọ̀ fi pín sí méjì tí wọ́n á rí àkójú àlí òun sì ní wáyé ní dàmáṣì wọ́n ti fi sílẹ̀ síbẹ̀ sẹ́yìn náà Usman wa ń kó àwọn Bani Umayya ó ń fi fọ́ wọn fún ìjọba ẹ̀ ìbàjẹ́ táwọn èèyàn lè ṣe láwọn bí wò láti àwọn wò láti yẹn níbi àǹsọ́rọ̀ káàkiri wọ́n fi tó létí ó kọ̀ yẹn ti síbẹ̀ torí pé mo bàlẹ́ òun máa ń lòun náà ti jáde so pípa tí wọ́n wá padà pa Usman lórí ìbàjẹ́ táwọn wùláàtù yẹn ẹjọ́ tó ń dọ̀dọ̀ ẹ̀ làwọn kan fi dìde ni wọ́n fi lọ pàṣẹ gáàlì òmò kankan ń báyìí kódà sẹ́yìn náà kì í mú àwọn ọmọ ẹ̀ méjèèjì Hasan àti Hussein kí wọ́n ṣọ́ kí wọ́n jẹ́ mẹ́gáàdì fún Usman Sayyidina Usman táwọn tó tó tó padà wá pa Sayyidina Usman wọ́n ṣe sátúrú alẹ́ ìdìbìrà wọlé wá báyìí. wọ́n fò gànà wọlé. wọ́n fò gànà wọlé. ìgbà wọ́n fò gànà wọlé ni wọ́n bá a pa. ọwọ́ ẹ̀ níbi ọwọ́ ẹ̀ báyìí wọ́n ti gé ọwọ́.